Hadith 428 عن Anas. رضي الله عنه قال قدم النبي صلى الله عليه وسلم على المدينة فنزل أعلى المدينة في حي يقال لهم بنو عمرو ابن عوف فأقام النبي صلى الله عليه وسلم فيهم أربع عشرة ليلة ثم أرسل إلى بني نجار فجاءوا mutakọ́lìdì suyuf ka'anni anzuru ila nabiyyi sallallahu alayhi wa sallam ala rohilatihi wa abu bakiri ridifuhu wa mala'u bani najar hawlahu. حتى ألقى بفناء أبي أيوب وكان يحب أن يصلي حيث أدركته الصلاة ويصلي في مرابد الغنم وأنه أمر ببناء المسجد فأرسل إلى ملأ من بني نجار إلى ملأ من بني نجار فقال يا بني نجار سامنوني بحاحتكم بحائتكم هذا قالوا لا والله لا نطلب ثمنه إلا إلى الله فقال أنس فكان فيه ما أقول لكم قبور لمشركين وفيه خرب وفيه نخل فأمر النبي صلى الله عليه وسلم بقبور المشركين فنبشت summa bilkharibi fasuwiyat wabinakhal fakutia fasofu nakhal kibalata li masjid wajaalu idodatayi alihijaro wajaalu yankuluna sokhar. وهم يرتجزون والنبي صلى الله عليه وسلم معهم وهو يقول اللهم لا خير إلا خير لآخرة فاغفر للأنصار wali muhajiro àkọlé tí Imam Bukhari mú wá àdìsí gangan ló fẹ́ mú wá fún wa ló fẹ́ tọ́ wa sọ́nà lórí ẹ̀ àdìs four two eight and Anas láti ọ̀dọ̀ Anas kí Allah yọ́nú sí kọ́ọ́l ó sọ pé kọ́dìmà nàbí sallallahu alayhi wa sallam Madina. ànábì wọ ìlú Madina ìyẹn nígbà tí ó ṣe é jíra kúrò ní Mẹ́kà wá sí Madina ó gúnlẹ̀ ó wọ ìlú Madina onímọ̀lẹ̀ fanazala àhàlà alimadina. Al ọwọ́ agúnlẹ̀ sí ibì kan tó ga nínú ìlú Mọ̀dínà ibi ọwọ́ òkè òkè Mọ̀dínà ibẹ̀ ni ló gúnlẹ̀ sí náà fi hayin ó gúnlẹ̀ sáàrin àwọn ìdílé kan táwọn wà níbẹ̀ yòkọ́ọ́lù làhùn bànú amúrín ibùnà auf orúkọ tá à ń pe àwọn ìdílé yẹn ni àwọn ọmọ amúrù ọmọ Auf fàkọ́ọ́mà nàbíyù sallallahu alayhi wa sallam fíhìm àrìbà àṣìrọ̀tà layla ànábì wà níbẹ̀ ó wà láàrin wọn fún ọjọ́ mẹ́rìnlá ó lo alẹ́ ọjọ́ mẹ́rìnlá láàrin wọn fourteen days ibẹ̀ ló wà thumma arisala ila bani najar lẹ́yìn náà ó ránṣẹ́ sí àwọn ọmọ najar ó ránṣẹ́ sí àwọn ọmọ najar pé kí wọ́n wá fàjáwù wọ́n dé nígbà tí wọ́n dé mutakọ́lìdì suyuf wọ́n gbé ìdàkọ́rùn wá wọ́n gbé ìdàkọ́rùn wọ́n gbé wá ìyẹn ni àwọn agbọ́pàá ni wọ́n sì gbọ́ ni wọ́n ní kí wọ́n náà máa gbé idà kọ́ra ara ìrí wọn nìyí o àwọn ọmọ bànú nàjárì táwọn ibi ké sí ńgbà tí wọ́n ó dé wọ́n dé tìdà wọ́n dé tìdàtìdà tí wọ́n gbé kọ́ra làwọn náà bá ní nínú súnà níbí ó ní ká máa gbé idà kọ́ra ká sì máa mú ọ̀pá tí ó ga jù wá lọ kama máa mú lọ́wọ́ ọ̀pá yín dà ìdá yín dà máa tan rẹ̀ jẹ ọ̀gbọ́ súnà yìí ẹni tọrọ ẹ bá jẹ mọ́ kó gbé ìdàkọra kó gbé kọra ẹni tọrọ ẹ bá jẹ mọ́ kó fi ọ̀pá rìn kó má pa lọ́wọ́ kó mú lọ́wọ́ wọn yìí pàrọwà ìnàró fún abuké mi ò dá màálù mi ò sì dá àgùntàn ọlọ́run sì pé kẹ́sẹ̀ mi ò ní pírọ́blẹ́mù èyí ti ṣe tí fi máa mú ọ̀pá rìn káàkiri ìgboro tí ìwọ tó o bá mú ọ̀pá lọ́wọ́ tó o bá pè ń súnà ànábì èmi tí mo mú ọ̀mbrẹ́là lọ́wọ́ ńkọ́ kí ló pè yùn ọ̀pá tí wọ́n mú lọ́wọ́ ò ní ìdí ẹ̀ èmi tí mo mú ọ̀mbrẹ́là lọ́wọ́ mo fẹ́ fi gbórí sá fún oòrùn tàbí òjò wẹ́líwẹ́lí ni sọrí pọ̀ máa ń tọ́ ń ṣe lásìkò yìí sórí àwọn sàbẹ ọ̀rọ̀ wọn jẹ mọ́ kí wọ́n gbé idà kọ́ra ọ̀rọ̀ wọn jẹ mọ́ kí wọ́n mú ọ̀pá kí wọ́n fi rìn tó ti yí ọ. so ohun tọrọ ẹ bá jẹ mọ́ níbi tó ń lọ kò séèwọ̀ kò mú lọwọ ohun tọrọ ẹ bá jẹ mọ́ àmọ́ kọ wá sọ fún wa pé súnà ni a sọ fún wa pé nùn ò lè gbé e sábẹ́ súnà ó gbé sí abẹ́ ìntólẹtọ tọrọ ẹ bá jẹ mọ́ ńgbà ọ̀rọ̀ mi jẹ mọ́ umbrella mo fi mu lọwọ tí ọba bá jẹ mọ́ mi ò ní mu lọwọ. àwọn ọmọ bànú nàjárì dé o mutakọ́lìdí asuyuf wọ́n sì gbé idà kọ́ra. ka'anni anzuru ila nabi sallallahu alayhi wa sallam ala rahilati ó dàbí ẹni pé mò ń wo ànábì báyìí mò ń imagine pé ànábì rè lórí nǹkan ọ̀gbun rẹ̀ wá Abu Bakiri rídìí fúhù tí abubakiri sì kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ẹ̀ lẹ́yìn rẹ̀ wàmálàhù bá ní najar haúláhù tí àwọn agbẹnusọ àwọn olórí àwọn àgbààgbà nínú àwọn ọmọ najar tí wọ́n wá wà ní tí wọ́n wà yípo rẹ̀ tí wọ́n yípo ẹ̀ lásìkò tánàbí pé ìpàdé yẹn ànábì wà lórí nǹkan gùn abubakar wà lẹ́yìn rẹ̀ àwọn tó ké sí àwọn náà wọ́n yípo ẹ̀. hatalikọ bí finayi abi ayub ànábì wa ń lọ títí tó fi wá gúnlẹ̀ sí gbàgede baba ayub ibẹ̀ ló sọ̀kalẹ̀ sí i ànábì ké sí àwọn ẹni yẹn wọ́n wá jọ ń ìrìnjọ pamọ́ pọ̀ wọ́n jọ ń lọ títí ó fi wá dé orí ilẹ̀ baba ayub wàkàna yohibu anyusọlìyà haithu aderakati husola anabi sallallahu alayhi wa sallam ó sì nífẹ̀ẹ́ sí kókírun níbi tí irun bá ti bá wàyísọ́lì fi mọ̀rọ́ bí ti fi marobid alganam wàyùsọ́lì fi marobidi alganam kódà ó máa ń kírun ní ibùjẹ àwọn àgùntàn tírun bá ka mọ́ ọ̀dọ̀ alágùntàn ẹni tí ń sin àgùntàn ànábì á kírun ní ibùjẹ wọn ibùjẹ ẹran. wàhánahu amara bìbìnà ilé masjidi àti pé ànábì pa á láṣẹ pé kí wọ́n kọ́ mọ́sálásí náà fàárísàlà ilà malayin mìbáni najar ó sì ránṣẹ́ sí àwọn agbẹnusọ àwọn olórí àwọn ìkàn nínú àwọn ọmọ najar fakọọlá anabi sọ fún wọn pé ó sọ pé yaba ni najar ẹ̀yin ọmọ najar ẹ̀yin lẹ ní ilẹ̀ yìí ilẹ̀ tí a fẹ́ fi kọ́ mọ́sálásí ẹ̀yin lẹ sáàmì nùní bí ha hàbìhì ẹ sọ iye tẹ́ ẹ fẹ́ ta ilẹ̀ yín fún mi ọgbà ilé yín ẹ sọ iye tẹ́ ẹ fẹ́ tà fún mi kọ́ọ̀lù àwọn ọmọ nàìjíríà wọ́n sọ pé là rárá àtà wàláhì àfi aláòbúra lánàtìlúbù sámánà hù illa illallah àwọn ò retí owó kankan lórí ẹ̀ afẹ́ filẹ̀ fún aláwo ni àwọn ò retí owó kankan lórí rẹ o afẹ́ filẹ̀ fún Allah subhanahu wa ta'ala ni. fàkọ́lá Anas ṣe wá rílẹ̀ yìí àpèjúwe rẹ̀ rèé o tí Anas sọ ó ní fàkánà fi máa kúlù lakum ihun tí mo sọ fún yín wọ́n ń bẹ lórí ilẹ̀ náà lọ́jọ́ náà lọ́wọ́ kí ni nǹkan náà kùbúrú li mushrikin ibẹ̀ ni wọ́n sin àwọn ọ̀ṣẹbọ ìlú Mọ̀dínà ibẹ̀ ni wọ́n sin wọ́n sí sàárè àwọn ọ̀ṣẹbọ Mọ̀dínà ibẹ̀ ni wọ́n sin wọ́n sí. wàfí kharibun àwọn ilé tó ti dahoro ilé tó ti dahoro tó ti dẹnu kọlẹ̀ ilé àlàpà ọwà ń bẹ wàfíì nàkàl àwọn igi dàbínù tí wọ́n gbìn ọwà ń bẹ fàámàrà nàbí sallallahu alayhi wa sallam bí kuburi lil mushrikin fanubishat òjíṣẹ́ ọlọ́run wa pa á láṣẹ pé ẹ lọ wú àwọn sàárẹ̀ àwọn ọ̀ṣẹ́bọn yẹn kúrò ẹ lọ wú àwọn eegun tó ṣẹ́kù nu sàárè hùn ẹ lọ kó wọn jáde. fún mọ́ belikarib ó tún pàṣẹ lórí àwọn ilé àlàpà wọ̀nyẹn fàṣùwìyàtì ó ní ẹ sọ wọn di lẹ́bù ẹ lẹ́bù ẹ mọ́lẹ̀ ẹ dà wọ́n wó kí gbogbo wọn kọ́ balẹ̀ dọ́gba. wàbí nakal fakutia ó tún pàṣẹ lórí àwọn igi dàbínú yẹn ó ní ẹ gé àwọn yẹn ti wọn ẹ wọn. fasafu anahal kibulata le masjid wọ́n wá tò àwọn gidabinu yẹn sí ọwọ́ kibula masalasi ní àwọn gẹ̀tán wọ́n tò àwọn gidabinu yẹn sí ọwọ́ àdójúkọ masalasi. Mas wàjáàlú ìdọ̀dàtẹ́hì alìhìjáàrọ̀ wọ́n wá fi òkúta ṣe apá ọ̀tún apá òsì òpó ilẹ̀kùnlé níjẹ́ pé ní ìdọ́dà ni fírẹ́mù ọ̀tún àti òsì tí ń bẹ fún lẹ́kùn wọ́n wá fi òkúta wọ́n fi wọ́n fi wọ́n fi ṣe é. wàjà àlù yankulu náà sọ́kà wọ́n sì bẹ̀rẹ̀ sí ni máa gbé òkúta one by one tí wọ́n fi kọ́ masalasi wahum ìyẹrìtẹ̀jìzùn bí wọ́n ṣe ń gbé òkúta yìí òní wọ́n ń kéwì mẹsẹ̀ ń gbé òkúta yìí òní wọ́n ń kéwì yẹrìtẹ̀jìzùn wọ́n ń kéwì ibẹ̀ yẹn làwọn àáfàá súnà ti mú jáde pé tá a bá ń ṣiṣẹ́ agbára tàbá ń ṣe rìyàádọ̀ ẹ́n tàbá ń ṣiṣẹ́ agbára bóyá à ń gbẹ́ foundation ni bóyá à ń kó bíríkì ni bóyá à ń ṣe rìyàádọ̀ ni alẹ́tọ̀ ká mọ wí àwọn gbólóhùn kan tí ọmọ musa ya sọ wọn ni ẹ pé onílù o kọ̀ọ̀kan onílù o ẹ̀ sòkú o tó ti yé ẹ̀ sòkú o ẹ rí i pé àwọn bàbá wa tí wọ́n bá ń dáko lọ́wọ́ wọ́n lè máa kọ iṣẹ́ oko iṣẹ́ ilẹ̀ wa ẹni tí ò ṣiṣẹ́ ìyànjẹ̀bà tó tutù so irú gbólóǹbá yẹn wọ́n fẹ́ kí yẹn máa kà ẹ bá wo àwọn sọ́jà. So, àwọn mòpó àwọn ọlọ́pàá tẹ́ bá march wọ́n máa ń ní àwọn gbólóhùn kọ̀ọ̀kan tí wọ́n máa ń sọ ọ lẹ́nu ní tí wọ́n ń rí fáàsì nù tí máa jó sí tí máa gbàlù sí. wahum yẹrìtẹ́gì zoon bí wọ́n ṣe ń gbé àwọn òkúta yẹn ni wọ́n ń kéwì tí mú ara wọn yá gágá. wà nàbí sallallahu alayhi wa sallam ma'ahum ànábì sì wà pẹ̀lú wọn lórí iṣẹ́ náà o. wàá wá yẹ kúùlù àmọ́ báwọn yẹn ṣe ń kéwì nítorí pé ọlọ́run ọba sọnù kùránì pé wàmọ́ alámúná ùṣìír wàmọ́ yambagi lahu ìníhùwà illa zikirun makur'anu mubin àfi ewì máa nàbì kì í sọrin lẹ́yìn ọlọ́run sọ́ńbẹ́ o kò sí súra orin inú kùránì o súra tún ṣùn ara kèsè súra àwọn olórin o súra àwọn akéwì ewì ní jẹ́ ṣírù ewì ní jẹ́ ṣírù wà má alámnáwù ṣírọ̀ aláwo ní àfi ewì àfi mọ́ wà má yámbàgìlà kódà kò yẹ ànábì kò kéwì kò yẹ torí pé nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án lásìkò ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní gba ìmísí tí ìmísí yẹn tó wá ń jọ bí lábáwá ṣe máa sọ̀rọ̀ bí wọ́n ṣe máa kéwì ó jọ àmọ́ ó yapa sí i nípa wípé ẹsẹ̀ ewì kì í jura wọn lọ àyà máa gùn jura wọn lọ tó bẹ́ẹ̀ náà wọ́n ní ẹni tí ó bani lórin jẹ́ kò ní í kọ́ bí olórin ṣe kọ́ alárúbáwá wọ́n fún ànẹ́bì ló kọ́ bú wọ́n ní balihuwa ṣáírun majinun wọ́n ní ṣe bí akéwìwèrè kan ní báyìí wọ́n fún ló kọ́ bú ọlọ́run fi wá ní wà máyàmbagìlà ewì òfìtì rẹ sọ̀rọ̀ kí wọ́n ti sọ̀rọ̀ sí ọ tẹ́lẹ̀ péléwì ni ọ́ so ewì òfìtì ọ àwọn òfin mọ̀ ọ́ bẹ́ẹ̀ sì ni kò fìtì ẹ ìnìhùwà kí wá ló fìtì ẹ kí la fún ọ in huwa dhikirun ntí wọ́n mọ̀ ká ní gbólóhùn àdìkárà àdìkárà ni wọ́n mọ̀ sí tiẹ̀ tẹ́lẹ̀bì bá ń sọ pé iṣẹ́ oko iṣẹ́ ilẹ̀ wa tàbí tí ẹnìkan bá ń kọ pé iṣẹ́ ni oògùn ìṣẹ́ múra ṣiṣẹ́ ọrẹ mi ṣe làbí ìdẹni gíga ìwọ máa sọ pé subhanallah alhamdulillah allahu akbar àwọn àwọn ẹni tí ó gbà ládájú lọ́nà méjèèjì. in huwa illa dhikirun àdìkárùn ni kí wọ́n máa ṣe ń tiẹ̀ wọ ànábì o má bàa wọn kéwì o wa Qur'anun mubin ìta fún ọ òun ni nǹkan kíkà tó yanjú nǹkan tó máa kà kèsè tó máa kéwì rárá o nǹkan kíkà tó plain tó yanjú tí ò dàrú tí ò dojúrú àwọn sọ̀hábà ni wọ́n ń kéwì bí wọ́n ṣe ń gbé búlọ́ọ̀kù tí wọ́n ń to búlọ́ọ̀kù tí wọ́n ń gbẹ́lẹ̀ àwọn sọ̀hábà ni wọ́n ń kéwì ewì fíìtì àwọn tiwọn. nígbà táwọn ẹbí ò mójútu ewì tọ́tọ́ wá ti fẹ́ ké yóò dàrú mọ́ lọ́wọ́ òun náà bá yá sọ pé àlọ́wùmọ̀ làákọ́yìrà ìlà kọ́ìrù lè ákírọ̀ fagifiri lílé à ń sọ́ọ́rì wà lè mọ̀ ájírà prose lélẹ́yìí kìí ṣe poem prose prose ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ ìbáṣe ń sọ̀rọ̀ nípe prose tó bá ti di ewì òórì tí ó máa sín iṣẹ́ ni ogun iṣẹ́ ni ogun iṣẹ́ múra ṣíṣe ọ̀rẹ́ mi iṣẹ́ làfihàn ní gíga máa kò bàárẹ̀ ní fẹ̀yìntì mi ọ̀lẹ́ làárí a kò bàárẹ̀ ní gbẹ́kẹ̀lé àtẹ̀rámọ́ṣẹ́ ni ìyá rẹ̀ lè lè owó lọ́wọ́ wọn náà ti mọ̀ pé kíní ọ ń sìn ọ ń sìn níta fi máa dé ìwì mọ̀ nù tíyẹn bá ń sọ̀rọ̀ ó lè mú gbólóhùn kan wá kékeré ó lè mú gbólóhùn wá tí ó gùn kò ní í sọ pé kíní máa ń gùn jura lọ ọ̀rọ̀ tá à ń sọ tá à ok tá à sọ gígùn rẹ̀ ní ń pè ní prose òun ní ń pè ní ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu yìí àti ẹ̀ ń sọ yìí pé ojókòó gbé kalẹ̀ ọ̀hún wọ̀n síra wọn kíní yìí ó yẹ kó lọ òkè báyìí ó yẹ kó lọ ọlẹ̀ báyìí kò yẹ kó gùjúra wọn lọ ó ti di kíni ó ti di ewì gbogbo eléyìí káwọn lọ́tún káwọn lọ́sì kò yá nàbí sí i àwọn sàbẹ̀ náà sì wí nǹkan kankan lẹ́nu táwọn ń ké ewì òun bá yà sọ pé Allahumma olúwa la khaira illa khairul akhirah Allah kò sí oore kan láyé o àfi orí ọ̀run o gbogbo oore tí ń bẹ láyé pátá ní máa ń rìn pẹ̀lú àdánwò gbogbo oore tí ń bẹ láyé pátá ní máa kọ̀wọ̀ rìn pẹ̀lú àdánwò ni dáàkọ oore kan láyé tó ti rí rí tí ò kọ̀wọ̀ rìn pẹ̀lú àdánwò tiẹ̀ dáàkọ rẹ̀ oyin kò sí àbí oyin ló wí oyin kò sí àdánwò lára oyin tóyin bá dàbò ọ. ọmọ pé oyin a máa tààyàn pa oyin a máa tààyàn pa tó ń tì ó kú fínfín ohun tí ń jẹ́ orí ayé pátá òun ló ní àdánwò kan tàbó mìíràn tó àtàchì máa o tó àtàchì máa la khaira illa khaira al kò sí oore kan láyé tọ́ wàá tẹ́ bàtì lọ́rùn pé ọwọ́ ẹ ti bà á ọwọ́ ẹ ti bà á kọ́ ọ máa ṣe yọ̀tọ̀ mi lókù báyìí ah! yà á lóore fún ọ̀run ni o torí pé ọ̀run nìkan lóore gidi wà oore tí èyíwọ́ oore tí èyọwọ́ oore tí èfàyọnu ọ̀run ló